الحمد لله رب العالمين الحمد لله الذي رفع لأمة محمد صلى الله عليه وسلم الخطأ اسم الخطأ والنسيان وما استشهر عليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالهدى ودين الحق لتظهره على الدين كله ولو كره الكافرون صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله إن المسلم لمحاسب يوم القيامة عن أخطائه وزلاته لأن أخطاءه وزلاته نتيجة نتيجة للجهل بأحكام شريع الله سبحانه وتعالى في عبادته ومنها الوضوء إذا وصل العبد إلى غسل اليد لا يغسلها من أطراف أصابع اليد وإنما يغسلها من الرزق وهذا خطأ ولبعض لا يتعاهد ما هو قريب من الملكقين يغسل يديه ولا يتعاهده كمن ثم فإنه لو نظر لوجد أن هناك خللا وقع في وضوئه ولبعض يغسل قدميه ولا يتعاهد عقبيه ولا يتعاهد بطون قدميه والنبي صلى الله عليه وسلم يقول ويل للأعقاب من النار وفي رواية عن أحمد ويل للاعقاب وبطون قدميه من النار عباد الله ومن البس من الناس من توضأ وعليه البس من الجنابة فلم يغسل بعد ذلك بل يتوضأ فقط ويصلي وهذا خطأ جليل ومن الأخطاء في مصر أن لبعض يكبر المسح على الخفين فإن فإنما سنة أن يمسح خفيه مرة واحدة أدا فكم الله وباوا ọba tó sọ ọpẹ́ gbà ọba wa ọba gbogbo àgbà ńlá ayé ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó ṣe pé ó gbé ẹsẹ̀ kó fún àlèhùnmọ yìí àlèhùnmọ ànábì wa Muhammad ohun ó gbé ẹsẹ̀ kúrò fún wa lórí ohun tí a bá gbàgbé ṣe ẹ ó gbé ẹsẹ̀ wa lórí ohun tí wọ́n bá jẹ wá ń pa sí àsóní ọlọ́run bá nínú ìjọsìn òṣòrogún fún anájọwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wùsàn ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹgbẹ́ ikú ọlọ́run ọba pẹ̀lú ọ̀nà gbogbo ẹ̀sìn pátápátá kẹ́sì ní ọlé ìbá borí lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń sin ẹ̀sìn míì tí wọ́n lè òpẹ́ sìn ni tí wọ́n sì mọ̀ pé kìí sẹ́sì afẹ́sìn ọlọ́run bá balẹ̀ kí ọlájọ́ yìí wá pé kódà káwọn kèfèrè ọ̀pọ̀ kí wọ́n kọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn sánibí mú wá òun náà ní òkòrí o kí àti ẹ̀tọ́ lọ́ba níbi náà kọ́lọ́ba ara lé aṣáájú àti gbogbo àwọn sọlápapọ̀ tó fi jẹ ọjọ́ ẹ̀sẹ̀ lẹ́yìn eléyìí àwọn tó ajẹ́ mùsùlùmí nínú nǹkan tí ò sí ẹ̀mẹ́jì ń bẹ òun náà ni pé ogun ohun tí a bá ṣe àtúnṣe tàbí ohun tó ṣe pé àbálákà fún àwọn nǹkan yìí wọ́n fi wá ń jẹ ògbèdè àlùkè yàrá ohun tí a bá ń ṣe àtúnṣe rẹ̀ pàápàá jùlọ nínú ìjọsìn tàbí ohun tó ṣe pé àlákà fún kìí ṣàdédé wáyé méjèèjì máa ń wáyé nípa àìmọ̀kan èyí tó bá báyàn níbi òfin ìsìn ọlọ́run pàápàá jùlọ níbi ìjọsìn ọlọ́run àwọn nǹkan yìí àwọn yìí la fẹ́ sọ díẹ̀ díẹ̀ lẹ́nu nípa àwọn àṣìṣe wa èyí ti ṣe pé máa ń bá wa níbi àwọn ìjọsìn wa èyí tá à ń sì sọ́dọ̀ ọlọ́run láti fi ṣàtúnṣe ẹ̀ ká lè bá àjẹ́ nìkan tó ní pé ìjọsìn wo ti dá sí sọ́dọ̀ ọlọ́run nínú àìsí tí máa ń bá wa níbi ọ̀rọ̀ àlùwàlá àwọn míì ń bẹ tó ṣe pé ń gbà míì tí wọ́n bá fẹ́ ṣe àlùwàlá wọ́n yẹn máa ń ṣe bísímìlá nínú ohun tí sì ń bẹ fún àlùwàlá náà ní pé tọba fẹ́ sàlùwàlá a gbọ́dọ̀ ṣe bísímìlá síwájú ká tó bẹ̀rẹ̀ rẹ̀ akálàṣe ẹni tó bá gbàgbé ìgbàgbé ọlọ́run ọba ọba àlejò ọlá ó fún mọ̀ yìí ní ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ a gbọ́dọ̀ ṣe bísímìlá nígbà tí a fẹ́ ṣe àlùwàlá nínú táwọn èèyàn lákà fún ni láwùjọ wa yìí nígbà tí wọ́n bá ń ṣe àlùwàlá nínú àwọn nǹkan tẹ́ táwọn èèyàn lákà fún òun náà ní pé ń bá wọn bá ń ṣe àlùwàlá tí wọ́n bá dédé apá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìsìn apá wọn níbi àlùwàlá láti bí ọrùn ọwọ́ sì fún pani tó sì jẹ́ sí àtúnṣe tó tóbi ní o gbogbo ìgbà yóò tá a bá ṣe àlùwàlá láti bí ọmọ níka wa iná ẹ̀ láti gbé àlùwàlá wa láti bí ọmọ níka wa iná láti fọ apá wa dé ìgúnpá a sì dá padà bẹ́ẹ̀ tá a ṣe bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ lẹ́lẹ́kejì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sàlùwàlá láwùjọ wa yìí láti bẹ ọrùn ọwọ́ nínú àwọn tí máa ń gbé àlùwàlá wọn títí débi ìkópa àti títọ́ hàn lélẹ́yìn sínú kẹta gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ ni inú kẹta gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀ òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń bọ́jú jùlọ àwọn obìnrin látara ìjà tọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn páríkẹ́ èyí tó ṣe pé wọ́n fà á débi etí látara pé wọ́n jẹ́ nìkan pé wọ́n lo ìjáàbù wọ́n kẹ̀rọ ra ojú ìní àtìsẹ́ ńlá ni o èèyàn gbọ́dọ̀ torí pé èèyàn lo ìjáàbù kéèyàn má ṣe àlùwàlá ojú bó ti yẹ kéèyàn ò ṣe é ìdí nìyí tó fi wá jẹ́ pé tó bí wọn bá ṣe àlùwàlá rẹ̀ àwọn ti di túláàsì fún láti jẹ́ pé kó mú ọwọ́ kó mú wọnú inú ìjáàbù rẹ̀ láti fi jẹ́ pé kó fọ ẹgbẹ́ eh, sí rẹ̀ dáadáa nígbà tí bí ẹni pé kò ojú ni ẹni tí ọba ti bọ́jú ọ̀dọ́dúwọ̀dá nínú òfin ìsìn ọlọ́run bákan náà nínú àwọn àrùké tí máa ń ṣẹlẹ̀ sí wa níbi ìjọsìn wa òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ń fọ apá tí fọ ìgbópá a máa rí àwọn tó ṣe omi ò débi ẹgbẹ́ kan nínú ìgbópá wọn omi ò dáhùn ẹgbẹ́ kan nínú ọ̀rọ̀ òun náà ní pé kí gbogbo yìí omi gbọ́dọ̀ débẹ̀ pátápátá ẹlòmíì látara tọ́tọ́wọ́ tí ọ̀rá yìí ka sókè ìgbópa rẹ̀ dáadáa kì í jẹ́ ká lápá fún eléyìí tá a bá sì ti sin apá tá a wàá jẹ́ nìkan tó ṣe pé omi dé gbogbo ohun tá à ń pè ní ìgbópa wa àlùwàlá wọ̀ pé nínú òfin ẹ̀sìn tọ́lọ́n bá fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bákan náà nínú kẹsẹ̀ ìpáwọn mi a máa ṣe nígbà tó bá di kí wọ́n bá ń fọ ẹsẹ̀

tí ọba ti máa ṣe àwọn olùgíṣẹ́ rẹ kọ́ máa nínú náà nínú ẹgbà wa mi tí a fara mọ́dún gbà ó sọ náà bá ní pé ègún kọ́ máa bá gbogbo ẹni yòówù tí ọba máa jẹ́ pé omi débi gìgíṣẹ́ rẹ. tàbí méjèèjì nínú náà àwọn nínú àwọn àṣìṣe ètò epo papọ̀ mọ́ àwọn èèyàn nígbà tí wọ́n bá ń ṣe àlùwàlá ọ̀pọ̀lọpọ̀ pé kò ní ìwẹ̀ ń bẹ lára ó yẹ kọ́wọ́ wẹ̀ jẹ́nẹ́bà ọ̀wẹ̀ jẹ́nẹ́bà ẹlòmí ọwà lọ sálùwàlá láì wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà gbogbo ẹni yóò tí wẹ̀ jẹ́nẹ́bà bá ń bẹ lára rẹ̀ tọ́kẹ́ lọ sálùwàlá tó fi kírun ọlọ́run wa Muhammad sallallahu alayhi sallam òun náà ni pé jẹ́nẹ́bà la tọ́ bá tó wá lọ fi àlùwàlá náà ṣerun láì wẹ̀ jẹ́nẹ́bà ọlọ́run bò ní gba ìjọsìn èèyàn jẹ́nẹ́bà òun kó sí nínú béèyàn ọ̀wẹ̀ èèyàn lè jẹ́nìkẹ́ tí ó fi jẹ́nẹ́bà béèyàn ṣàlùwàlá èèyàn lè fi jẹ́nẹ́bà èèyàn lè fi kírun òun nìkan sì ní ìwẹ̀ téèyàn lè wẹ̀ téèyàn ní ṣàlùwàlá nínú à téèyàn sì fi ìwẹ̀ náà fi kírun nínú òfin ẹ̀sìn ọlọ́run gbogbo àwọn ọ̀wẹ̀ yòókù béèyàn bá ti ṣàlùwàlá fún béèyàn bá wẹ̀ rẹ́ èèyàn gbọ́dọ̀ fi kírun lásán ṣùgbọ́n jẹ́nẹ́bà léèyàn bá wọ ẹjọ́ ọ̀tọ́lù ọ̀la ń tó yẹ pé jẹ́nẹ́bà ni àwọn olùmọ̀ ní pé yẹn lè fi kírun bẹ́ẹ̀ látara bọ́lọ́run bá ti sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àlùkò ánìlì kẹrin ṣùgbọ́n tó yà lẹ́nu lọ́pọ̀lọpọ̀ láwùjọ tí wà yìí òun ni pé àwọn míì máa ní jẹ́nẹ́bà la wọn ò sì ní wẹ jẹ́nẹ́bà náà wọ́n sì sàlùwàlá wọ́n sì lọ́ọ́ fàlùwàlá kẹrin ẹni ọba ṣe bẹ́ẹ̀ eré pálọ́fẹ́ o ọlọ́run bò ní gba ìjọsìn rẹ̀ nínú àwọn àṣìṣe èyí tó ṣe pé máa ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi ìjọsìn wọn pàápàá jùlọ àwọn tí wọ́n bá wọ sọ́ọ̀sì eléyìí ti kó àwọn obìnrin sínú púpọ̀ nígbà tí wọ́n bá ń fomi ń pa sọ́ọ̀sì wọn wọn a máa fomi rá lọ rá bọ̀ rá lọ rá bọ̀ eléyìí kò sí nínú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tá a bá wọ sọ́ọ̀sì tàbí tá a wọ bàtà aláwọ̀ ẹ̀ẹ̀kan péré ìdílé lágbọ̀ ọ̀lẹ̀ lórí ọwọ́ ọ̀tún a fi pa orí ẹsẹ̀ ọ̀tún ọwọ́ àlàáfíà á fi pa ẹsẹ̀ àlàáfíà lẹ́ẹ̀kan náà láti pa méjèèjì ẹ̀dá bá kọ́ pa ẹ̀gbẹ́ kan ó tó kọ́sẹ̀ wá pa ẹ̀gbẹ́ kejì ògún régé tó bí kò sí pé nu súnà anábì Muhammad sallallahu alaihi wasallam omi tí ń bẹ lọ́wọ́ wa yẹn iná láti ọwọ́ ọ̀tún lágbè lórí ẹsẹ̀ ọ̀tún ọwọ́ òsì lágbè lórí ẹsẹ̀ òsì á sì fi palẹ̀ kàná à nísẹ̀sẹ̀ máa mí lọ máa gbọ́n lọ máa gbọ́n bọ̀ máa gbọ́n lọ máa gbọ́n bọ̀ èyí tó kọ́mọ̀ láwùjọ wa táwọn èèyàn máa ń á sì fi pa orí ilẹ̀ kan ṣoṣo a ní gbé lọ́wọ́jà ní gbé lẹ́yìn a kẹ̀ gbé lórí ẹ̀ lásán láfọwọ́ pa kábátà o eléyìí ni sunna anabi wa muhammad sallallahu alaihi wasallam nípa pé tá a bá wọ ṣọ́ọ̀ṣì tẹ́tẹ́ nígbà tí a bá ń ṣe àlùwàlá bákan náà nínú àìsí tí wọ́n ń bá àwọn èèyàn níbi ọwọ́ ṣọ́ọ̀ṣì òun ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọn ò ní lálùwàlá tí wọ́n fi bọ́ nígbà tó ń bá fẹ́ sàlùwàlá lẹ́yìn gbà wọn bá bọ́ ọtẹ́ àwọn ní láwọn obìnrin pa orí ṣọ́ọ̀ṣì wọn àti tẹ́lẹ̀ o kéèyàn tó di kéèyàn máa fomi pa sọ́ọ̀sì èèyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tó pé yọ sálùwàlá tàbí sálùwàlá ó wà lára síwájú òkú tó wọ sọ́ọ̀sì yìí tó bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbà yóò tó bá ti wá fẹ́ sálùwàlá ọ̀sẹ̀ líle kọ́ bọ ọmọ yọkẹ̀ máa fomi pa orí sọ́ọ̀sì yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lákàkún ilé tó láti ní sọ́ọ̀sì lẹ́sẹ̀ ọ̀làlùwàlá kó tó wọ̀ ọ̀làlùwàlá ni yọkẹ̀ fomi pa náà àti nínú èyí tó kún régé òun náà ní ká wà lẹ́nu tí ó yìn àlùwàlá iwájú ká tó bọ̀ yálà asàlùwàlá lákòókò yẹn gangan ni àbálùwàlá tẹ̀ ń bẹ lára wa tí ò tí ì já síwájú ká tó wọ̀ òun la láǹfààní láti máa fi omi pa sọ́ọ̀sì yìí nígbà yóò fi àbáfẹ́ fi kẹrùn ní ilẹ̀ ìtàhálà bákan náà nínú àwọn àtúnṣe èdè tó bá àwọn èèyàn níbi ọ̀rọ̀ ìjọ ìsọ́dọ̀ ọlọ́run tó ìjẹ́kó ẹlòmíì nígbà tó bá ń kírun lẹ́yìn ìmáàmù tọ́wọ́ á jẹ́ pé ó fẹ́ bá ìmáàmù lórí ìrun nígbà tí ìmáàmù bá rùkú òun náà fẹ́ lọ bá ìmáàmù lórí rùkú yóò ṣe tẹ̀síwẹ́tẹ̀lẹ̀ ìrọ̀mù lódodo ṣùgbọ́n kàkà sí Allahu akbaru mi síwájú kó bá ìmáàmù ní o akbar bá ìmáàmù ní nìyẹn o nínú tó nínú ìjọsìn nígbà tá a bá bá ìmáàmù lẹ́yìn tó yẹ pé ìmáàmù ti rùkú nígbà táwa bá fẹ́ lọ bá ní rùkú yìí àkọ́kọ́ ti tẹ̀sí lọ́sẹ̀lẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú gbólóhùn ọ̀lọ́wọ̀ àkùbá lẹ́yìn tá a wa sókè a wà á ti tẹ̀sí ọwọ́ wa sókè lẹ́ẹ̀kẹ́sì ní ìgbọ́wọ́ sókè fà ń lọ sí rùkú kó tó lè fà lọ bá ìmáàmù ní rùkú eléyìí léyìí tó gún régé gbogbo ẹni yóò tọ́ bá ṣe nǹkan ní ìtọ́yàtọ̀ sí léyìí ọba irú ẹni bẹ́ẹ̀ àti bí káníkọ̀ wọ ìrún rárá bó ti wù tó ṣe pé ń gbàtọ́ yẹn bá fẹ́ lọ bá ìmáàmù ní rúkú àláwọ̀ afọ ẹ̀yọ̀ kan náà wọ́n ṣe débi pé ta bá tẹ̀ wá bí wọ́n sọ pé tẹ̀ tí tẹ̀ tí bá tilẹ̀ rọ́ọ̀m lè fẹ́ ṣe yẹn ni àbí àláwọ̀ afọ ẹ̀lọ́ bá ìmáàmù níbi tí máàmù wà wọn ò ní lè rí kan wí nínú méjèèjì torí pé tí wọ́n bá wí pé àláwọ̀ afọ ẹ̀lọ́ bá ìmáàmù lóbi rúkú ni a jẹ́ pé wọn ò wọ ìwọ̀n rárá tẹ̀ tí bá allah akbar méjì láti a sì gbọ́wọ́ wa sókè níbi méjèèjì nígbà tí máa ń bá wà ní rògbò ṣùgbọ́n tí máa ń bá wà ní ìsorí balẹ̀ allah méjì láti ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ a ọwọ́ wa sókè a láti lọ bá ìmáàmù ní ìforí balẹ̀ pé ní ìtẹ̀kọ̀kọ̀ tá ń pè a òun ni ìlànà ẹbá tó máa ṣe ìjọsìn sọ́dọ̀ ọlọ́run pàápàá jùlọ nígbà tí a bá fẹ́ bá ìmáàmù nígbà tí máa ń bá rò ó bákan náà nínú àṣìṣe tó ṣe pé máa ń wọn níbi wọn ibi tí ti kíráká méjì tàbí ti kíráká mẹ́ta tàbí ti kíráká mẹ́rin wà lọ bí irú òun tí máa ń bá ń kí tẹ́lómi bá bá ìmáàmù yìí jòkó wọ́n wá lóṣù lẹ́mi pé èyí tí wọ́n ń ṣe yàn kan yálà èyí tí wọ́n tí máa mú un ṣe yìí òun ni àṣekágbára tí ó fi sálámà ni tàbí yóò fi dìde rákẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ní bá máa mú jókòó yóò wá lóṣù lẹ́gbẹ̀ẹ́ ní tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́ni tó ṣe pé yóò máa retí kí máa mú ojúde kó wọn wá fẹ́ dìde àṣìṣe ni o àṣìṣe ni o èyí tó a bá bá ìmáàmù ìwọn ìmáàmù bá ń ṣe lọ́wọ́ àjọ ṣe ni ìwọn ìmáàmù ajọ ṣe ni nínú àsìkò tó bá àwọn èèyàn níbi ìjọsìn sọ́dọ̀ ọlọ́run òun náà ní pé a rí nínú àwọn wà lẹ́yìn máa bàbá wọn náà wọ́n ń dáhùn kí fúnra wọn ẹ̀ẹ́kẹ̀rí pé wọ́n dákẹ́ ni wọ́n máa fi ọkàn kírun lẹ́yìn tó pé wọn méjèèjì ètè wọn méjèèjì ò ní wọn a sì ní rí kí àwọn wọn kọ́ máa jó bí ẹni pé ń sọ nǹkan kan lẹ́nu bí wọ́n bá ń lẹ́ni tó ṣe pé yọ́ dákẹ́ wọ́n sì fa ìpè wọn méjèèjì dé lẹ́ni tó ṣe pé wọ́n láàyè wọn sí ń ka nínú ọkà bákan náà bí wọ́n bá rùkú dípò subhana rabbiyal azim wọ́n jẹ́ nìkan wọn ò ní jẹ wọn kéṣe ó ṣe wúyẹ́wúyẹ́ wọ́n máa fọkàn wí ni o gbogbo òun yòówù sábà kí ni jẹ́ẹ́jẹ́ gbogbo gbólóhùn sábà wí jẹ́ẹ́jẹ́ níbi Ọlọ́run gbọ́dọ̀ a gbọ́dọ̀ máa jẹnu wúyẹ́wúyẹ́ ìjẹnu wúyẹ́wúyẹ́ wa òun ní tí wọ́n ti fa àwọn jẹ́ẹ́jẹ́ yéṣu tó wọ́n ní ká fi ọkàn wí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lónìí wọ́n á máa fọkàn wí gbogbo ọjọ́ sí wọn ni tó ń jẹ́ sí àtìlélé lẹ́yìn kódà àwọn olùmọ̀sọ pé tó fi débi ipa fẹ́ẹ́sì àtàrà kódà pé mọ́lẹ́yìn ẹ̀rùn á máa jẹnu wúyẹ́wúyẹ́ ni ìyẹn ni pété wọ́n máa so mọ́ra wọn nígbà tá a bá ń wí kódà pé máwọn àtàrà tá a máa ń ṣe lẹ́yìn àtùbà àwọn àtàrà tá a máa ń ṣe ní ìrọ̀lẹ́ a máa jẹ́ nìkan tó pé a máa sọ tí èsè wọ́n máa lura wọn tí ahọ́n wọn sì máa dún pẹ̀lú wíwí àwọn gbólóhùn yìí ṣùgbọ́n kàkà káwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ẹ tẹ̀lé pé ọkàn ni wọ́n máa fi ṣe àwọn àtàwì àṣìṣe ńlá ni o torí pé lọ́dọ̀ àwọn elédè gan wọn ọ̀ka kéèyàn máa fi ọkàn kéèyàn máa fi ṣe ohun tá a bá fẹ́ ṣe wọn ọ̀ka kọ́rọ̀ o bẹ́ẹ̀ náà wà nínú ṣẹ̀ríà ló fi wá jẹ́ pé gbogbo ẹni yòówù tí ọba sì jẹ́ sọ́dọ̀ ọlọ́run ọgbọ́dọ̀ jẹ́ nìkan tí wọ́n máa jẹ̀lú wúyẹ́wúyẹ́ ahọ́n rẹ̀ ma máa sọ gbólóhùn tí wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ ka sọ́tìlì fàtíhà yóò kà lẹ́ńtẹ́ pé yóò jẹnu wúyẹ́wúyẹ́ kìí pé yóò máa fi ọkàn wé nínú wa Muhammad pé à ń tẹ nǹkan wúyẹ́wúyẹ́ à ń tẹ nǹkan jẹ́ẹ́jẹ́ òun náà ká máa jẹnu wúyẹ́wúyẹ́ ká máa jẹnu wúyẹ́wúyẹ́ ẹlòmíì bẹ̀gàn tó pé tẹ́ bá tẹ́tí gbọ́ dáadáa ẹ̀fẹ̀ lè máa ohun tí ń wí gan níbi wúyẹ́wúyẹ́ rẹ bákan náà nínú àṣìṣe èso ẹ̀kọ́ bá àwọn èèyàn lónìí òun náà ní pé ẹlòmíì nígbà tó bá débi rẹ̀ lórí irun kò ní èyí tó ikú wa méjì èdè kan ká fi kẹkùn lè wa méjì èdè yìí sì pé bí sọ́lọ́lá àdọ̀ sọ sọ pé omi ta ní àfijọ́dá alásábà tẹ àádọ́ mi wọ́n pa mí láṣẹ wípé kí n máa forí balẹ̀ lórí àwọn nǹkan méje kan tí mo gbọ́dọ̀ máa fi alákọ̀ọ́kọ́ òun náà ni jábọ̀há jábọ̀há ní iwájú wa ṣùgbọ́n bá nàbí ṣe pé jábọ̀há yìí wọ́n ní pé wà á ilẹ̀ làwọn ànábì wa ọwọ́ afọ kan ibi imú rẹ̀ láti lè bá àjẹ́ ká mọ̀ pé imú náà gbọ́dọ̀ kanlẹ̀ papọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lónìí iwájú orí nìkan ní ọ̀kanlẹ̀ o imú ò ní imú àti iwájú orí ó kanlẹ̀ níbi ìforíbalẹ̀ wa bákan náà àtẹ́lẹwọ́ méjèèjì ó kanlẹ̀ ẹlòmíì orí ọmọ ni ó fi orí ọmọ níka wa àwọn orí ọmọ níka wa wọn gbọdọ lélẹ̀ nínú ìjọsìn wa nígbà tá bákan náà orúkún wa méjèèjì táwọn eléyìí ṣe ọba gẹ́gẹ́ bí àlejò wa Muhammad sallallahu ti máa ń bákan náà nínú àwọn ọba ọpọlọpọ àwọn olùjọsìn lónìí òun náà pé àwọn èèyàn tó ṣe pé tí bá ń a máa lo níkà kékeré tó ṣe pé wọ́n a máa lo ṣòkòtò kékeré èyí tó ṣe pé kò ní bo iṣẹ́ wọn níbi ìjọsìn wọn ẹlòmíà máa wọ aṣọ lèyí tó ṣe pé kò ní bo ìbàdí rẹ̀ tọ́bẹ̀ ṣe rùkú ìbàdí ọ̀hàn eléyìí ò sí nínú ìjọsìn aṣọ èyí tó ṣe pé ó bo ìhò wa rárá gbogbo ẹni yóò ti bá ń lówó aṣọ báyìí nínú ohun tó ṣe pé ń ti ìjọsìn rẹ̀ ṣeré ní pàápàá jùlọ àwọn obìnrin kíjọsìn wọn tó lè pé lọ́dọ̀ Ọlọ́run òun náà ní kí gbogbo àwọn tí wọ́n bá wọ̀ lásọ lórí irun ká má rí nínú ara wọn lẹ́yìn ẹsẹ̀ àti ọwọ́ àti ojú wọn àwọn olùmọ̀ míì wọ́n nípa àgbọ́dọ̀ rí ẹsẹ̀ rárá o ìyẹn ipá ń pè ní ọrùn ẹsẹ̀ ọgbọ́dọ̀ sí ń bẹ̀ rárá ọrùn ọwọ́ méjèèjì àti ojú wọn tá ń pè ní fèè eléyìí ni obìnrin láǹfààní láti yọ́ ọ́lẹ̀ níbi ìjọsìn rẹ̀ sọba ẹ̀fẹ́ tó bọ àyè méjèèjì yìí náà ni òun ò ní bùkátà sí kọ́tẹ̀ ọ ọ̀lẹ̀ mọ́ ṣùgbọ́n tá a bá wà nínú ilé wa láwọn obìnrin aláǹfààní ká yọ ọwọ́ wa méjèèjì bó jẹ́ pé bóyá abájẹ́ nìkan ta bò tẹ́lẹ̀ a wa lẹ̀ tọ́ba yìí pé bóyá abá bò tẹ́lẹ̀ lórí wa tí ó sì jáde ọgbà lọ́dọ̀ ọlọ́run tó ah, yàtọ̀ irun rẹ̀ ọ̀lá ọlọ́dọ̀ ọlọ́run tábà wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí obìnrin a máa kírun àbíyà rẹ̀ a máa hàn obìnrin a máa kírun apá rẹ̀ a máa hàn obìnrin a máa kírun ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ a máa hàn ẹni yóò tó bá gbogbo ẹni tí bá ń ṣe tó obìnrin tí bá fi ṣàwàdà a gbọ́dọ̀ mójútó kó má bàa di pàǹkì apẹ̀rẹ̀ pọnmi sínú nẹ́ẹ̀tì apẹ̀rẹ̀ lẹ́ni tó yẹ pé obìnrin tí bá ń tí ò bo àwọn àyè tá a sọ yìí bí i pé ń papẹ̀rẹ̀ sórí ni o torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam inú ohun tó wa náà ni pé ìbò ìhòhò wa lórí ìrun nínú tí wa tá a bá bo ìhòhò wa wọn ò ní ìyẹn ló fi jẹ́ pé wọ́n máa ń fi kún pé ìtọ́ àtúntọ́tẹ̀lẹ̀ àwòrán ìní agbára lórí pé ká bo ìhòòhò wa lórí irun àfẹnusí ọ̀bá lágbára rẹ̀ bóyá bí kọ̀ǹdíṣàn tó bá rẹ̀ aṣọ tó ní náà nù kò lè wọ̀ jù bẹ́ẹ̀ náà lọ tàbí àárẹ̀ tí ń ṣe òjò lè bo ohun tó yẹ kó bò lórí ìhòòhò rẹ̀ látara bí ara rẹ̀ ti kó yẹmẹyẹmẹ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè fà á bíbẹ̀ kan wọn ò ní gba ìjọsìn ẹni tí ọba bò ó rẹ̀ lórí ìwọ̀ bẹ́ẹ̀ náà wá ní àwọn ọkùnrin míì tó ṣe pé singlet ni ó fi kírun ẹni bá fi singlet kírun wọn ò ní gba àwọn rẹ̀ lọ́kùnrin o torí pàdébí wa Muhammad sahala ọ̀sán sọ pé kò síhun fún gbogbo ẹni tó bá yẹ pé kọ̀ wá sí ohun tó bo èjìká èjìká rẹ̀ lórí ẹ̀rùn èjìká wa a gbọ́dọ̀ bò ó níbi ẹ̀rùn wa kó tó di pé yọ jẹ́ àtẹ̀wọ́gbà bákan náà nínú àwọn àìsí tí máa ń bá àwọn olùkírun àwọn olùjọsọ́dọ̀ ọlọ́run lẹ́nu òun náà ní fẹ́ lomiin níbi gbólóhùn sẹ́mi Allahu liman hamida tó bá fẹ́ rí báyìí yóò máa gbé ọrùn sókè léyìí tó ṣe pé ojú rẹ̀ ó máa fẹ́ máa wo sánmà nínú àìsẹ̀lẹ̀ léyìí wà gbogbo ẹni yóò tó ṣe pé bá máa ń pè wọ́n fẹ́ dìde lórí òkú pẹ̀lú gbólóhùn sẹ́mi Allahu liman hamida ọ̀gbánà wà lákàlà ham. ọwọ́ ajẹ́ nìkan tó ṣe orí gbé orí sí òkè láti jẹ́ pé ń wọ̀ ọ̀nà sánmà nínú àṣìṣe tí ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkírun lónìí tó bá fẹ́ kírun tó jẹmọ́ ìwà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀gẹ́jẹ́ ibi tó forí balẹ̀ sí iná àwọn fẹ́ jẹ́ fọ́ máa wò ọ̀gẹ́jẹ́ ibi tó forí balẹ̀ sí iná àwọn fẹ́ jẹ́ fọ́ máa wò nígbà tó bá wà lórí ìrun nínú àwọn àṣìṣe tó bá àwọn olùkírun lónìí pàápàá jùlọ ẹlòmíín tó bá ń ṣàárẹ̀ yọ wá fi ìrun lẹ̀ pátápátá kò ní kírun mọ́ lásìkò wọ̀tá rẹ̀ ń ṣe yẹn kò ní sì jọ sọ́dọ̀ ọlọ́run bí i ká ní pé ẹni ọba ti jẹ́ aláàárẹ̀ ọlọ́run bá bùn nírun àṣìṣe ńlá ni o béèyàn bá jẹ́ aláàárẹ̀ wọn ò ní kéèyàn má fi wọ́n bá ṣe lágbára ma iná ẹni kò sì kí tó fi wà nínú súnà súnà níbi wa Muhammad sallallahu alaihi ní pé nínú ẹni tó lè da ìrun méjì papọ̀ láláàárẹ̀ wà nígbà táàrẹ̀ rẹ̀ bá lágbára rẹ̀ bá lágbára ó lè lọ dórí lára tí ó sọ di àkókò ìwọlé bọ̀ yóò fi lọ yóò fi kí méjèèjì ó lè gómìn lára tí ó sọ di àkókò wọn ò fẹ́ jẹ́ ká fi ìrún rárẹ̀ bó ti wọlé ọmọ ká tó wá sọ̀pá àti ẹ̀mí kì í rárá ẹni wọ́n bùn níhun tí ò ní kí òun náà lẹ́ni tí làákàyè rẹ̀ yẹ o ẹni wọ́n bùn níhun tí ò ní kí òun lẹ́ni tó bá sún o ẹni wọ́n bùn níhun tí ò ní kí òun lẹ́ni tó bá jẹ́ ọmọdé tọ́bẹ̀ fi kó nínú ọ̀kẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí kọ̀ǹdíṣàn tá a rí wà tá a ní ti bẹ̀rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bí wọ́n bá tẹ ọ̀pamọ́ nínú ilé ó kí ro bí wọ́n jẹ́ ọmọ ó kí ro bákòókò rẹ̀ bá tó àyàfi tó bá jẹ́ ọmọdé ọlọ́run ọba gùn ọ̀ nírun àyàfi síra káyẹ̀rẹ́ bá yẹ ọlọ́run bá bọ̀n nírun àyàfi ìgbà tó bá sùn títí tó fi jí ọlọ́run bá bọ̀n nírun tọ́bẹ̀ ṣe yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀tẹ́ni tó ọlọ́run bá bọ̀n nírun má ọlọ́run bọ̀bà lè ó fún wa ní àgbọ́yé rẹ̀ jù bá ti sọ lọ. bákan náà nínú àwọn àṣìṣọ́bà àwọn lónìí ẹlòmíì ó lè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní sọ̀rọ̀ bánà wà lákàlẹ̀ hàm nínú kẹfẹ́ ó ti wáyé mọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù lónìí inú ẹ̀ lélẹ́ yìí wá ọ̀pọ̀lọpọ̀ lè mọ́mù ní sọ̀rọ̀ bánà wà lákàlẹ̀ hàm yóò máa retí fáwọn dàdá ni ni ó sọ tó sì jẹ́ pé ìmáàmù ó láǹfààní tí pé tí bá ti ń sọ sẹ́mi Allahu liman hamida àsopọ̀ táwọn èèyàn ti ń dẹlẹ́yìn sọ̀rọ̀ bánà wà lákàlẹ̀ hàm wọ́n jọ máa sọ náà ibi tá tó tó tó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé táwọn ti ń bẹ lẹ́yìn táwọn ní ọ̀sọ̀ gbólóhùn sẹ́mi Allahu liman hamida bó ti tó wọn pẹ̀lú gbólóhùn rabbana wa lakal hamd àwọn olùmọ̀tọ́ sọ pé àwọn tí ń bẹ lẹ́yìn ní ọ̀sán fẹ̀mí ọlọ́run mọ̀nà hamida wọ́n lè rí tọ́wọ́ látọ̀dọ̀ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé sallu kama ra'aytumuni usalli ẹkẹrùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí rèmi náà sí ìkẹrùn wọ́n wá ní pé a sì kíyèsí pápá jùlọ ìmáàmù ṣáfì nípa ànẹ́bí ò lè sọ gbólóhùn tó bá fẹ́ dìde kò lè má sọ fẹ̀mí mọ̀nà hamida tó bá dìde tẹ́yọ sọ̀rọ̀ pálẹ̀ wọlé pẹ̀lú ham látara bẹ́ẹ̀ àwọn táwa lẹ́yìn náà gbọ́dọ̀ máa jọ wí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn màámù yòókù sọ pé rárá o tí màá ń bá sọ pé sẹmi ọlọ́run mọ̀ni hamida àwọn tá a wà lẹ́yìn àsopọ̀ rabbana wa lakal hamd àwọn náà sì lè rí àkọ́rọ̀ àbò rẹ̀ rọ̀ tí wọ́n sàlàyé pé anábìá muhammad sọ̀rọ̀ sọ pé idha qala al-imamu sẹ̀mí allahu limani hamida faqulu allahumma rabbana wa lakal hamd tí màámù yìí bá ìmọ̀ táwọn olùmọ̀ fi jẹ́ ọ̀hẹ́ra wọn lórí agbọ́n yìí ṣùgbọ́n ni jẹ́ ìmáàmù

tó fi pọ́ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkírun lónìí ilé iṣẹ́ wa fọ́mọ̀ púpọ̀ báàdùn náà ti yẹn tẹ́kù tó fi sọ̀dá ti yẹn dá ìmà hamida ó lè wọ ọ̀nà ọ̀tún ó lè wọ ọ̀nà ọ̀tún ó lè wọ ọ̀nà ẹ̀ta tẹ́lòmíì máa lórí ìmá lórí nínú àwọn mọ̀kòrò hàtì nínú àwọn ipa kọ̀ níbi wa ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì eléyìí ti mọ ọlá púpọ̀ ọkọ̀ àjùlọ ẹlòmíì ṣe é ṣe é débi pé àgbájé bá ń bẹ̀ bí bá ń kírun báyìí yóò máa wò káàkiri lórí òun àṣìṣe ńlá ni o nínú kẹta gbọ́dọ̀ ṣàkíyèsí níta bá rí fáwọn tí ń ṣe bẹ́ẹ̀ ká tọ́ wọn sọ́nà lórí ẹ̀ pé èyí ń wò káàkiri lórí òun nígbà tí yẹn bá ń kírun ọ̀gẹ́gẹ́ gbàrà tó bá parí irun báyìí yóò tẹ̀wọ́ sókè ní yóò lòun bẹ̀ àtúnṣe o kódà tó mọ́ àwọn olùmọ́ ní fásitì ní kátó sọ pé ìwọ̀n ọ̀rẹ́ kódà tó mọ́ kátó sọ pé ìwọ̀n ọ̀rẹ́ ó ti láwọn tá a máa ń sọ níbi ìwọ̀n ọ̀rẹ́ yẹn wa a ṣe ọ́sàfúláì lẹ́ẹ̀mẹ́ta làwọn gbogbo eléyìí ó kọ́kọ́ ṣáájú lọ sáàtì wí asìsìbánu láìta ìtẹ́rì aláǹláìta ìtẹ́rì aláàfọ́ta ìtẹ́rì afìláìlẹ́ láti ọjọ́ bọ́ọ̀rùn akayatu kùsì akasọ́tulẹ̀ tọ́tulẹ̀ ìkọláàf kúlúwọ́lọ́ àdìkúlẹ̀ ìkúládàbí náà akàwọn súra ilé ọkọ̀ ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní ṣe bẹ́ẹ̀ tó bá ti ń kírun tábà yìí ẹ̀kẹ́ ìjọ tẹ̀wọ́ ní sọ́dọ̀ ọlọ́run eléyìí nínú àwọn àṣìṣe tó bá àwọn olùkírun ní tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ lónìí bákan náà nínú àwọn nǹkan tó ṣe pé ọba àwọn olùkírun lójú òun náà ni pé tẹ bá rí àárí àwọn apá mi tó ṣe pé tí máa ń bẹ ṣe sálámọ̀ tán àwọn náà fẹ́ sálámọ̀ wọn wọ́n wá gbé ọrùn ọwọ́ wọ́n nà sókè yẹn pé ọrùn ọwọ́ méjèèjì wọ́n yìn ókè wọ́n yìn sókè nígbà tí wọ́n bá fẹ́ sálámọ̀ wọn nínú àwọn àṣìṣe ni ò tọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkírun lónìí ọkọ̀ ọmọ kára sí kódà ìmáàmù máa ìmáàmù fẹ́

ó sì sálámọ̀ tó sí nínú nǹkan tí ipa gbọ́dọ̀ bójútó ni àwọn tá a bá rí tí ń ṣe bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wa ẹja kọ́ wọn ẹja kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀hún kí ó nígbà tí wọ́n bá fẹ́ sálámọ̀ wọn a máa ṣe bẹ́ẹ̀ nínú nǹkan tí ẹ̀ka fi kọ́ àwọn èèyàn ni bákan náà nínú àìsí tó bá àwọn olùkírun lónìí òun náà ni pé ẹlòmíì máa ń wo pé bóyá tóun bá kírun tán ọ̀pá yóò tóun bá ṣe ìmáà ọ̀nà ọ̀tún lòun gbọ́dọ̀ jẹ́ nìkan tó wọn fi dojúkọ àwọn èèyàn yóò wá fúnra rẹ̀ ní wàhálà ṣe lórí eléyìí bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì ni méjèèjì náà la lè ṣe a lè yípo látọ̀nà ọ̀tún a sì lè yípo látọ̀nà apá àlàáfíà wa láti fi dojú pa àwọn èèyàn gẹ́gẹ́ bí àti tọ́wọ́ látọ̀dà black number seven tọ́wà nínú sọ ìbò kọ́rọ́lì àtàwọn míì àfọ́ abdullahi number sọ pé láyé jẹ́ alẹ́ àádókùn lè ṣe ìtọ́nù nà sí ibà mi sọ láàtẹ̀ abdullahi number sì sọ fún sọlọ́run bá sọ pé kẹ́ni kọ̀ọ̀kan ẹ má jẹ́ bí ṣàìtọ́nù onípín ó níbi لا يرى أنه لا ينصرف إلى من جهة اليمين tọ́wọ́ jẹ́ pé bọ́yá yóò wò pé tóun ọba yípo níbi ìrún ohun àfikún ṣe pé ọ̀nà ọ̀tún iná lòun gbọ́dọ̀ fi yípo afábílámi náà sọ́dọ̀ wá sọ́dọ̀ ìpè làkọ́dọ̀rọ̀ ìtú níbi yàtọ̀ lọ́lọ́ àlẹ́ ọ̀sán tẹ̀sí rá wọ́n yà ń sọ́rí fún àṣì máa rẹ̀ èmi àbíláì mọ́mọ́ mọ̀ sí mo rí oúnjẹ ọlọ́run ọba lọ́pọ̀ lọ́pọ̀ tó ṣe pé tó bá fẹ́ yípo níbi ìrún rẹ̀ a máa yípo pẹ̀lú látọ̀nà apá àlàáfíà rẹ̀ látọ̀nà apá òsì rẹ̀ ó ṣe ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀ méjèèjì láǹfààní káṣe kò sí ìta àlè nínú méjèèjì tá a lè ṣe nínú àwọn àìsí tó bá wọn yẹn ní bákan náà àwọn àìsí tó bá wọn yẹn níbi ìjọba tọ́dọ̀ ọlọ́run bá lónìí òun náà ní pé ẹlòmíì tí màámu bá ti ń ka tó tẹ̀lé fàáṣà pé báyìí rí ni mo dùn bí àlẹ́ yìí ń wọ́ la dọ́ báyìí yóò ju àmì sí ni eléyìí tọmọ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké púpọ̀ àwọn àgbàlagbà kan náà sì ń bẹ wọn ò ní sì gbọ́wọ́ là tọ́ wọn ó ju àmì sí ti wọn ni o wọ́n fi àmì lé ní o nínú àwọn àtìté ní o àmì wọ́n gbọ́dọ̀ ṣáájú àmì ìmáàmù tí ìmáàmù ló lè tiwa gẹ́gẹ́ bá olùmọ̀ mi ṣe sọ wípé ọ̀rọ̀ tánibí sọ pé ìdá kọ́ ìdá ìmáàmù fa àmínú tí ìmáàmù yìí bá ti àmì èyí ti àmì wọ́n ní pé látara gbọ́ pé àmì ìmáàmù lè tiwa ṣùgbọ́n èèwọ̀ ni kí àmì torí pé ọ̀rọ̀ táríwá látọ̀dà níbi wa Muhammad sallá sọ pé ìdá fọ́dà lè máa mú gẹ́rì lè mọ̀bù lórí àléhìn wọn làbùtọ̀ọ̀lẹ́ fàkúlù àmín tí ìmáàmù yín bá pa gẹ́rì lè mọ̀bù lórí àléhìn wọn làbùtọ̀ọ̀lẹ́ ẹ̀yìn ẹ sọ pé àmín fàyínnahu mọ̀ wá kọ́kọ́ ta nínú ta nínú ni màlá ìka ó fi rọ̀ láhùn máa sàkọ́dà mọ̀ ìdánbẹ́ ẹni yóò ti àmì rẹ̀ bá ti gbèdé àmì àwọn màláìkà wọ́n ṣàforíjì fún ẹ̀sẹ̀ tó ṣẹlọ sẹ́yìn àwọn olùmọ́mú látara àdìsí yẹn pé àdìsí yẹn àti máàmù àtàwátà ń bẹ lẹ́yìn náà wọ́n fẹ́ jẹ́ kí a ní wọ́jọ́ dọ́gba kójọ sí dìde táwọn màláìkà kìí ṣe pé bóyá kí ìmáàmù ọ̀kọ́kọ́ ṣe àmì náà bí kò ṣe pé kájọ ṣe àmì náà bá àwọn olùkírun míì lónìí òun náà ni pé nígbà tí ẹlòmíì bá fẹ́ dìde nírákà ẹlẹ́ẹ̀kejì ó dìde nírákà ẹlẹ́ẹ̀kẹta nírákà ẹlẹ́ẹ̀kẹrin kò ní ṣe láì

dùwáwù tá a máa fi síde ìrun Allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib títí dé parí tá a bá fẹ́ tá a fi a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn ìgbà ní àti bisimilayi rahman rahim gbogbo gbólóhùn jẹ́jẹ́ látọ̀ ìmáàmù ọ̀sọ́ àwọn tá a wà lẹ́yìn ní ọ̀sọ́ ìmáàmù ni ọ̀kẹ́ gbé ohùn sókè pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil ó tó ka alhamdulillahi rabbil alamin tí máa bá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta yóò ti bismillah jẹ́jẹ́ kó tó bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin bí máa bá jẹ́ rákà ẹlẹ́ẹ̀kẹrin tó pé wọn rákà mẹ́rin ni yóò ti jẹ́jẹ́ kó tó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin kí lọ́fà torí pé اتفق لدى العلماء بأن بسملة الموجودة في سورة الفاتحة ìdúmìnì هذه السورة، wípé básímọ́là bísímìlà ti ń bẹ níbi suratul fatiha سورة suratul fatiha هو òun بسم الله bísímìlà gbogbo سورة sura لا، láàfin ní bùkátà fi tàwa fẹ́ mú sóra ní káṣẹ̀ṣẹ̀ bísímìlá ìtiẹ̀ ìyẹn nígbà tá a bá ka fáàtì àtẹ̀ tó pé bísímìlá àwọn sóra yòókù kìí ṣe nínú sóra yẹn làwọn wà ṣùgbọ́n sọ́bìlì fáàtì á bìndínlẹ̀ hàdè sóra nínú sóra yẹn lọ́wọ́ ló jẹ́ fáwọn àfa gbogbo wọn ni wọ́n gbà pé àyà méje òun náà ni sọ́tìlì fáàtì á ṣùgbọ́n bí wọ́n ti wọ́n ti fẹ́nu kò òun náà ni súra áyà tó parí áyà tó parí sirata alladhina an'amta alayhim ẹlòmíì ká ní áyà kan ghayril maghdubi alayhim waladdallin ẹlòmíì ká láyà kan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ láwùjọ wọ́n lọ sọ̀látù dóòrì wọ́n lọ lára di àkókò sọ̀látù láàsù wọ́n wá fi wá kí sọ̀látù dóòrì wọ́n tó fi ṣe di pé wọ́n fi sọ̀látù láàsù rè wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ṣe lónìí kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ iná ẹ̀ ló kó sínú eléyìí púpọ̀ débi pé ẹlòmíà máa bá ìmáàmù ya máa bá wọn ní bọ́bá débi mọ́gúrí àti sáà iná ẹ̀ ní ó tó di pé wàhálà ó dé ìbéèrè ọmọ àwà pé ta lè kírun mọ́gúròpù lẹ́yìn máàmù tí ń kírun ìṣá àwọn ìbéèrè eléyìí a máa ń jẹyọ púpọ̀ tó sì jẹ́ pé nínú àṣìṣe tó tóbi lélẹ̀ nípa pé kéèyàn máa fìrun kéèyàn máa fi ráre kéèyàn máa lọ́run lára láì jẹ́ pé pẹ̀lú kọ̀ǹdíṣàn kan lọ́fà ọlọ́run bá jẹ́yà pé ń sọ̀lá àtàkà fún àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ṣe ní ọ̀ràn yẹn fún wa ó sì fàkókò sí àkókò tọ́lọ́run bá ti fi yẹn náà lọ fẹ́ já mú wá bákan náà tá a bá rí mú wá ní jàmá tá mú wá ní àdáyẹrí ẹni pàdé bí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti wá lójú kòkòrò pa máa mú wá ní jàmá lójú ó sọ fún wa pé tó bá mú ìrun wá níwọ̀n nìkan ó tó di kó ṣe dédé jàmá tó fi irun yẹn kí ajẹ́pọ̀ kírun yẹn ó kírun yẹn nílọ́po mẹ́tàdínlọ́gbọ̀n yẹn ni pé ọ̀dà kíní ẹ̀mẹ́ twenty seven times tí ọmọ túmọ̀ sí pé ìwọ̀n àtúbà rẹ̀ ọ̀ ń da kíní àbí ó di ìgbà tó days ó tó ṣe dédé ẹni tó ní pẹ̀lú eléyìí ni ohun tó fi jẹ́ a gan-an torí pé ọlọ́lá púpọ̀ gan-an jùlọ nínú nǹkan tó yẹ pé àwọn èèyàn wa máa ń ṣe àṣìṣe òun náà ni pé wọ́n ti bá jẹ̀mẹ́ àkọ́kọ́ yẹn o ṣùgbọ́n wọ́n bá nù yẹn ojú tashahud èyí tí ìmáàmù ti lọ ẹlòmí lè bá wọn jókòó tí máa bá ti wá sálámà yọ wá kú irun yẹn yọ wá lọ jẹ́ àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àṣìṣe ńlá ni o ju àwọn tó lọ nínú òfin òun náà ni pé ìrun tí àwọn omi bá kí lẹ́yìn máa bóyá báraka méjì àbọ̀báraka mẹ́ta àbọ̀báraka kan ọwọ́ fẹ́ ẹmụ wá padà àwọn èèyàn bá tún náà di lè máa mú bá máa tò lẹ́yìn rẹ̀ ńlá o ńlá ni o ẹni ọba ti bá pé lọ bá lẹ́yìn òun tiẹ̀ padà àwọn ata kálọ̀ jẹ́ àmà mi sọ àwọn àwọn àfáà kọ́rọ́dù fún wọn wọn lẹ́rì rárá lórí ìṣesí yìí kò sẹ́rì rárá lórí fún wọn fi jọ ṣùgbọ́n kò jọ rárá eléyìí ti pé kò sí kọ́ fún bẹ̀ rárá ni kò sí payà ń bẹ̀ rárá abá ìmáàmù yókùn padà fúnra wa ẹlòmíì ọ̀gbọ́dọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ wa ẹni ó fẹ́ ṣe bẹ́ẹ̀ á fún ní sáyìn kò lẹ́gbẹ̀ẹ́ wa ṣùgbọ́n nù kẹ́kẹ́ pé máa ń bá ní lójijì òun ni pé ẹrù kú báyìí gbọ́hùn pé tí wọ́n ti lọ níbi náà nù ó sì lè ọba àwọn kì í náà ni pe yín tẹ̀sùn wọ̀nyí sí torí pé mi tẹ tò lẹ́yìn mi gan ọpẹ́ tó mọ̀ fẹ́ sọ mí di lè mọ́mù gan tó sì jẹ́ pé mi náà jẹ́ nìkan tó yẹ pé mo yín ṣe ṣùgbọ́n níkẹyìn ẹ bá padà sọ mí di lèmọ́ọ́mù eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní mọ́sálásí nínú àwọn àrìṣe ni o kọ́lọ̀ǹbọ̀ bá lékè ọlá wọ́n ṣàtúnṣe wa níbi àwọn ìjọsìn wa ìwọ̀n bẹ́ẹ̀ tá a ṣe kọ́lọ̀ǹbọ̀ bá lékè ọlá kó gbà níjọsìn lọ́wọ́ wa ọlá aláfọlá wọlá ọkọ̀ tẹ̀lẹ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدعوكم الله وبارك àti kásìlẹ̀ fún ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam tí a ti rẹ̀ kọ́lọ̀ bá ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí àpapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san à ń sọ àwọn díẹ̀ nínú àwọn àtúnṣe èyí tí máa ń bá ìjọsìn wa nínú àwọn àtúnṣe èyí tó yẹ pé máa ń bá ìjọsìn tá a tún fẹ́ mẹ́nubà òun náà ni pé àwọn obìnrin nígbà tí wọ́n bá ń kírun wọn ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo ìrun wọn ọwọ́ wọn abẹ́ ìjáàbò wọn máa ń ka sí ọwọ́ wọn abẹ́ ìjáàbò ni wọ́n máa ń ka sí nínú àwọn àṣìṣe ni o èèyàn kawọ́ rẹ̀ síta kò ní jẹ́ pé lábẹ́ ìjáàbò lèèyàn ti káwọ́ sí gbáàyà ọkọ máa púpọ̀ lọ́dọ̀ àwọn obìnrin gbogbo ìrun wọn abẹ́ ìjáàbò wọn ti máa ṣe Allahu akbar Allahu akbar abẹ́ ìjáàbù wọn ti máa ṣe rárá o wọ́n kawọ́ wọn síta síta ìjáàbù tọ́ba ipá sọ tí wọ́n bá wọ̀ ọ̀pọ̀ bá bo apá wọn àwọn náà ti mọ̀ fáwọn láṣìṣe ni wọ́n wà lọ wọ aṣọ tí ó bo apá rẹ̀ ọrùn ọwọ́ ni wọ́n láwọn bọ̀ nínú ìjọsìn aṣòfin ó bọ̀ lọ́rùn ọwọ́ kó lè hàn ṣùgbọ́n apá rẹ̀ ọgbọ́dọ̀ hàn níbi ìró o ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn obìnrin abẹ́ ìjáàbù wọn wá ka aṣọ sí ni wọ́n ka ọwọ́ sí abẹ́ ìjáàbù yìí náà wọ́n fi gbogbo ohun yòówù tí wọ́n bá ń kí àṣìṣe ni o èèyàn kawọ́ rẹ̀ síta gbogbo aṣọ ihe bá sóbìn bá wọ̀ orí rẹ̀ ni ó gbé ọwọ́ rẹ̀ lé lórí tọwọ́ rẹ̀ ọ ma wà níta níta aṣọ tó bá wọ̀ ṣùgbọ́n àwọn obìnrin ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ nìkan tó yẹ pé abí aṣọ ni wọ́n lọ ọwọ́ sí nínú àwọn àṣìṣe o tá a gbọ́dọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ rárá bákan náà nínú ni pé wọn a máa jẹ́ nìkan tó pé níbi ìforíbalẹ̀ wọn níbi tàṣáhùdù wọn ọ̀pọ̀lọpọ̀ òtí ẹ̀mọ́ bá àti ẹ̀sìn jókòó rárá ó jẹ́ kí àwọn olùmọ́túpà kéèsì eléyìí níbi gbogbo òun wákà méjì méjì méjì méjì sọ̀látù ìdé ìní rákà méjì ni sọ̀látù ṣubúhì rákà méjì ni gbogbo àwọn tá a bá máa ń kí ní rákà méjì méjì ìjókòó wa a máa àtẹ́lẹsẹ̀ òsì á sì mẹ̀rọ tọ̀tún gbogbo ohun tó bá fi jẹ́ rákà méjì méjì méjì yóò ti fẹ́ jẹ́ àjọ nù bàbá àjọsọ láti sọ́bọ̀ ẹ̀ á jókòó lórí ọrùn ẹsẹ̀ òsì á sì mẹ̀rọ ẹsẹ̀ ọ̀tún lẹ́ni tí ọmọ níka wa tí ó nẹ̀rọ léyìí tó pé yọ kà tọmọ níka yóò fẹ́ máa dojúkọ kíbla ni ọmọ níka ẹsẹ̀ ti ọ̀tún ṣùgbọ́n tó fẹ́ jẹ́ pé rákà mẹ́ta ni tàbọ́ bá jẹ́ rákà mẹ́rin

òun náà ni pé tí ẹlòmíì bá ń ṣe tàṣáhúdù rẹ̀ onínẹ̀ka onínẹ̀ka àfábẹ̀lá yọkà máa ṣe ni ìka àfábẹ̀lá yìí wọ́n fẹ́ jẹ́ àná ìka àfábẹ̀lá wa níbi tàṣáhúdù wa níbi àtàhíyátù lílláh síbẹ̀ láti nẹ̀ka yìí ni àdíngbà tábà lébi ashhadu an la ilaha illallah ni atótó ti àwọn wọ́n fẹ́ jẹ́ ká máa mì í ìka yìí wọ́n fẹ́ jẹ́ ká máa mì í ó ń sọ ọlọ́run bá ní pé bàbá ṣe mì í tó bẹ́ẹ̀ náà nìyẹn ó sì bá ṣàìtọ́n tó tó ṣùgbọ́n náà ìṣe tó tún bá àwọn èèyàn níbi ní máa mì ká òun náà ní pé àwọn èèyàn máa mì ká yìí lóòkè wọ́n á máa gbé lóòkè gbé lọ́lẹ̀ wọ́n á máa gbé lọ́ọ̀tún gbé lóòsì kì ṣe mímì kan náà ojú kan náà ní kéèsè pé wọ́n ní a máa gbé lò kí ká máa gbé lọ́lẹ̀ kéèsè pé wọ́n ní a máa gbé lọ tún ká máa gbé lò rárá o yóò wà lójú kan náà yóò sì máa mì mímì sí mì lójú kan náà yìí ó ń sọ ọlọ́run ọba ni pé bẹ́ẹ̀ bí bí bá bẹ́ẹ̀ ni ìnira ọmọ bá ṣẹ̀tọ́ bákan náà nínú àwọn àṣìṣe bá àwọn olùkírun lónìí òun náà ni tẹ́lómi bẹ́ẹ̀ ṣe sálámà tán ọ̀tán náà nù gbogbo àwọn àṣkáàrù yẹn ó lè wí bí méjì mẹ́rin ọ̀kan ń bẹ̀ ní bá tiẹ̀ lọ́nu kò sí nínú ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn àṣkáàrù yẹn wọ́n jẹ́ nìkan tó ṣe pé ìdáàbòbò iná ìlà tòfin ti ṣe fún àlè ń yìí nípa pé ká ṣe é bó ti yẹ ká ṣe é pẹ̀lú fásitì sáfúláì mẹ́ta أعطي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا موتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لأن لا إله إلا إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله ولا نعبد إلا إياه له نعمة وله الفضل وله ثناء لحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون أسيدي bákan náà àwọn olùmọ̀mí sọ pé ààyè mi lázọ́tà làhùnmá àárín ní aláàdékè ìkàwọ̀ ṣókòrí ìkàwọ̀ òsùn ìbàdàtì nígbà táwọn olùmọ̀mí sọ pé ká tó sálámọ̀ ní ká máa wí gbólóhùn yẹn kò sí ìta wínú méjèèjì tà tí ò gún régé lẹ́yìn ìgbà náà èyí ọba wù méjèèjì ṣáájú inú kọ́kọ́ táyà tó kò sí tàìtẹ́rì pẹ̀lú gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahu mulku wal hamdu wa ala kulli shay'in qadir àti tí ó jẹ́ ọgọ́rùn bákan nínú súnà nabi wa muhammad sallallahu alaihi wa sallam a máa wí tí ó sì subhanallahi tàìtẹ́rì alhamdulillahi tàìtẹ́rì allahu akbar tó jẹ́ tàìtì fọ́ kò ní sí la ilaha illallah níbi òun bákan nínú súnà nabi wa muhammad sallallahu alaihi wa sallam a máa sì subhanallahi twenty five alhamdulillahi twenty five tí gbogbo ọ jẹ́ ọgọ́rùn lápapọ̀ yẹn pé gbàtà bá fi láyé láyé láwọ kù twenty five twenty five twenty five twenty five gbogbo ọ padà jẹ́ ọgọ́rùn-ún bákan nínú àwọn àìsí tí wọ́n máa ń bá àwọn èèyàn àwọn èèyàn máa ń lè pé níbi sọ̀dátù subuhi wọ sọ̀dátù maghrib wọ́n máa ń lè pé kúlúwà láàdì mẹ́ta láàṣẹ kúlúwà bá falákì mẹ́ta láàṣẹ kúlúwà bá bí nẹ́ẹ̀sì mẹ́ta láàṣẹ rárá o gbogbo ẹ̀yìn irun àwọn àtàrù yìí ẹ̀yọ kọ̀ọ̀kan láàkà wọn ayatollah sí ẹ̀yọ kan kúlúwà lọ́wọ́ ahad ẹ̀yọ kan kúlúwà bá ẹyọkan kúlẹ̀ ọdún bàbí náà ẹyọkan níbi gbogbo ẹ̀yìn ìrun àkáàrù tá a máa ń ṣe lówùúrọ̀ òun ni àwọn kúlẹ̀ ọlá kúlẹ̀ bàbí náà làwọn jẹ́ mẹ́ta mẹ́ta èyí tá a máa ń ṣe nírọ̀lẹ́ ni wọ́n jẹ́ mẹ́ta mẹ́ta àwọn àkáàrù yìí làwọn míì lọ gbé sí báyọ̀dá sọ̀dá tó ṣubú hí wà báyọ̀dá sọ̀dá tó lọ́mọ gùn tó jẹ́ pàṣẹ ṣe ni nínú látọ̀dọ̀ fún wa ni pé àwọn sóra yìí ẹ̀yọ̀kọ̀ọ̀kan láàkà nínú àìsí tó bá òun náà ní káwọn mí àmà ka amánà rọ̀sólì wọn sílẹ̀ ilé ìrìnàdọ́ bìhì lẹ́yìn irun kò tún tọ́jọ́ kọ̀sádì tó gbélé yẹn jáde o tàbá fẹ́ sùn lógun àdìsí gbélé yẹn wá nínú ohun táwọn yẹn máa kà lẹ́yìn irun wọn máa ka sọ́tìlù fátíhà kọ̀sádì tó gbélé yẹn jáde o pé káka fátíhà lẹ́yìn irun o kọ̀sádì sì tẹ̀tẹ̀ ogun àdìsí ọba wá lórí rẹ̀ wọ́n á máa kà nínú àwọn àtúnṣe ní o kò sí nínú ẹ̀yìn ìrun àwọn sóra mẹ́rin ní àwọn fẹ́ jẹ́ káka lẹ́yìn ìrun wa àbí fi sọ pé sóra tó sóra mẹ́ta àyà kan àyà tó kò ṣe yìí kúlú wallahu ahad kúlú azọ́rọ̀ falak àti kúlú àwọn olùwàbí náà ẹyọ kọ̀ọ̀kan láti kà wọ́n níbi ẹ̀yìn ìrun wa eléyìí ni lọ́wọ́ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn bàtà bá fẹ́ gbé eléyìí sẹ́ńdà láǹfààní àdúrà tàbá fẹ́ ṣe pẹ̀lú ìdí ìtọ́ bá fẹ́ fi ṣe ọláǹfààní kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bíbẹ̀ ẹ̀kọ́ ó fi hàn ẹ̀yẹ̀ tẹ́ ò tíṣe gbé lé ó sáré àdúrà mọ́lẹ̀ lọ́dọ̀ ara rẹ òfin irun rẹ ó fi jọ ti wa Muhammad wa sallam à ń bẹ gba ìjọsìn wa lọ́wọ́ wa o kọ́lọ̀ bà kọ́ láyà o bá a ti ń ṣe lọ́lọ́kan ọ̀yọ̀kan ibi abáfàyè ṣe ti ọlọ́dàkùn ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa níparí gbogbo ti nínú ìjọsìn Ọlọ́run níjọ́ ara rẹ̀ níjọ́ tẹ́yìn bá ti mọ̀ pé léyìn ọ̀dá eléyìn wọn lọ́dá ni pé ọdún ìsàtúnṣe ara rẹ̀ kìí ṣe pé èèyàn gbọ́ lágbọ̀ngbé sínú èèyàn máa bá ti taari èèyàn lọ ìjọ́ tẹ́yìn ọ̀bá ti mọ̀ ẹ̀sẹ̀ òsì fún yẹn ń èèyàn bá mọ̀ náà lèèyàn máa fi sin lọ́hùn ṣùgbọ́n níjọ́ tẹ́yìn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ha àtọ́jùṣe ní ṣe bí ti ń ṣe èèyàn wá padà mọ̀ pé àti bó ti yẹ kí n ṣe é nì bó ti yẹ kí n ṣe yẹn lèèyàn mójútó bó ti yẹ kí n ṣe yẹn lèèyàn mójútó àwọn tó wá jẹ́ pé gbogbo ògbà ni máa ń gbé jùúlẹ̀ ó ah! ń tàn yẹ kó kíyè síra rẹ̀ lápèjúwe nínú tọ́kọ́mọ̀ tí mo ti ṣàlàyé sẹ́yìn òun náà ni pé ìmáàmù tí máa ń bá sọ pé sẹ̀mí ni hamida ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù yìí ṣe rabbana àwọn ní pé tí máa ń bá bára rẹ̀ nínú tí gbogbo máa ti sáwí ni òun ni òṣèrò rabbana wa lakal hamd yìí fún wa yìí kò sí rákà alákọ̀ọ́kọ́ kò sí lẹ́lẹ́ẹ̀kejì tọ́lá ṣé kó tó di pé yóò sálámọ̀ yóò forí balẹ̀ lẹ́ẹ̀mejì àbíbò ní àti àṣẹ ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ́sàlàyé pé irú ẹni bẹ́ẹ̀ àpèjúwe rẹ̀ òun làpèjúwe pé ọ̀mọ́ kí jù bẹ́ẹ̀ náà lọ ìmọ̀ kí rẹ̀ bó ṣe mọ̀ kí nù yóò wá ṣàtúnṣe ara rẹ̀ tó bẹ́ẹ̀ ti gbọ́ pé tóun bá ti sẹ̀mí Allahu liman hamida tóun bá dìde tí wọ́n sọ Allahumma rabbana walakal hamd yóò níjọ́ tó bá gbàgbé ní ó tó láǹfààní kó ṣe sùjúdù sáwí o bó ti wá pọ̀ lọ níbi àwọn ọjọ́ tí wà nù tó ṣe pé àìmọye nǹkan míì lẹ́lòmí ìwúlẹ̀ ṣe lórí irun àìmọ́ ṣe é yẹn asòfin bùn ṣùgbọ́n jọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bó ti yẹ kó ṣe é nì ó ti di ohun tó ṣe pé tàbí ṣe mu wá bẹ́ẹ̀ a máa jẹ́ ẹlẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run abẹ́ lọ́run kọ́lọ́run bọ́ba lè kí ọlá kó gba ìjọsìn wa lọ́wọ́ wa kó má dàrú wa láyà o abẹ́ lọ́run gbogbo ibi tá bá kù sí kó ṣàtúnṣe ẹnì wa àmọ́ ṣe jù báyìí lọ kó tó di pákó lórílẹ̀ ayé dákun yìí tá àbámọ̀ fi yé wa ń bẹ̀ iyọ̀ bá fi yé wa dákun já lè rí ṣe ìyá bá rí ṣe dákun gbà níjọsìn lọ́wọ́ wa iṣẹ́ tá à ń ṣe dákun bá fàgbẹ́kà sí o òwò tá à ń ṣe dákun bá fàgbẹ́kà sí o má jẹ́ àdàmú ká tó rí jẹ o má jẹ́ àdàmú ká tó rí mu o má jẹ́ ká tó rí náà o má jẹ́ ká tó rí lò àwọn aláàárẹ̀ ni wàá bá jogún fún wọn àwọn aláàárẹ̀ ni wàá bá jogún fún wọn àwọn tára ní nílé ìwòsàn bá jogún àlàáfíà fún àwọn tára ní nílé wọn dákun bá jogún àlàáfíà fún wọn àwọn òkú àwọn mùsùlùmí dákùnbà àtàkójì fún wọn ẹni ọba wà nínú kẹbà àtàlékún kẹ wọn àwọn tó wà nínú yàdákùnbà àmúyàkó lórí wọn ọbànà àtìnà fífẹnì hasana wọ́n fi láàkẹ́rọ̀ ti hasana wọ́kẹ́ni àjọmọ́ni àti mùsùlùmí